lẹ́yìn ìgbà tó kú tán kúlùnà mi bá nìyí àwọn aṣọ lẹ́yìn ìgbà tí Fìràánù parun tán àwọn aṣọ fún líbani Israel àwọn alẹ́ àrùdàn ilẹ̀ ẹlẹ́sìn Baitul Maqdas àní. ونزلناه تنزيلا قل آمنوا به أو لا تؤمنون إن الذين أوتوا العلم من قبله إذا يتلى عليهم إذا يتلى عليهم يخرون الثاني الألقان سجدا ويقولون سبحان ربنا إن كان وعد ربنا لمفعولا ويخرون للأذقان يبقون ويزيدهم خشوعا قل ادعوا الله أو ادعوا الرحمن أياما تدعوا فله الأسماء الحسنى ولا تجهل بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا وقل الحمد لله متقد ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الظلم وكبره تكبيرا ọlọ́run bá tí ọlọ́run rẹ̀ ga ọ fẹ́ ṣàlàyé fún wa nínú suratul Isra Quran seventeen aya one oh six ọlọ́run ní wa Qur'anan faraqnahu ولتقرأه على الناس على مكث وقرآنا فرقناه لتقرأه على الناس على ọlọ́run bá ń ṣàlàyé fún wa wípé wà Qur'anan ìtumọ̀ tó wà ń bẹ́yẹn náà ni wípé makiruhan nǹkan tá a máa ń kà áálù ni lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n mọ̀ nípa náhù áálù la máa pè é tá a bá ní ká máa sọ pé a fẹ́ pè ní. pe ishti gon rusele wo ki fe ko je pe na kira ni o ma wa waju ta wa so pe farokuna oro ana un farokuna marifa na ma fe ko wa waju tori e alu ni mokodam alu ta ti si waju o ye ni pe farokuna ku domiru u to wa me ụlọ lo ba qur'an entirely yẹn pé kùránì látòkè tó fi délẹ̀ ọlọ́ọ̀ni fàrọ̀kù náà kù kùránà kẹ́lmẹ́tù fàrọ̀kù náà kù ọ̀nà mẹ́ta ọ̀nà ni àwọn afáà ni wọ́n túmọ̀ rẹ̀ sí alákọ̀ọ́kọ́ kọ̀kọ́ síkìlá kankan tó kà ní fàrọ̀kù náà t'o kò sẹ́ni kankan tó gbogbo wọn pátá yányán wọ́n kà á ní láì níṣẹ́dà fárán ọkọ̀ òun ni gbogbo wọn kà á lẹ́yìn ọkọ̀ kan gbogbo àwọn tí wọ́n ka Kùránì pátá yányán ìtumọ̀ alákọ̀ọ́kọ́ tí àwọn àfáà tí wọ́n kọ́kọ́ sọ wípé ó túmọ̀ sí. Si, ìyẹn ni pé fàrọ̀kùnáàù jàzànáàù ìyẹn ni wípé àṣe ní bash by bash ìyẹn ni pé àṣọ wípé eléyìí ni kó kọ́kọ́ sọ̀kalẹ̀ ìwọ tẹ̀lé ìwọ náà wà lẹ́yìn ẹ̀ jàzànáàù àṣe ní ègìgé ègìgé pieces nítorí pé àwọn òwe tó ṣáájú lọ gbogbo òwe tó ṣáájú lọ pátáyátá fáwọn ànábì ọlọ́run gbogbo wọn pátáyáyá ọ ń sọ̀kalẹ̀ lódidi lẹ́ẹ̀kan ní jumlatan wa ìdá ló ń sọ̀kalẹ̀ nínú sọ́tù fúrikọ́ọ̀nù àyà thirty two nínú sọ́tù fúrikọ́ọ̀nù ìyẹn ló fi jẹ́ pé ìtàn tí àwọn tí wọ́n já wọn kèfèrí bá òun náà ni wọ́n sọ bóde pé ààrẹ rí ṣùgbọ́n àyà kùránì tó fún wa lẹ́rìí ni pé ní táwọn kèfèrí bá nìyẹn tó bá yẹ pé àwọn kèfèrí bá wá parọ́ nǹkan tí wọ́n sọ yẹn ni ọlọ́wọ́n kan fọ́ tí wọ́n náà pé ìrọ̀lẹ́ pa yọ ọ́ ṣẹ̀ṣẹ̀ wàá mú ògidì ọ̀rọ̀ wa àyà àtàtì túnbẹ̀ ọlọ́ni wà kọ́ọ́lá lẹ́dínà kàfàrú. kọ́ọ́lá lẹ́dínà kàfàrú lọ́wọ́lá nùzílà àlẹ́yìn kùrọ̀hán jùmùlátàn wáhídà. ọlọ́ni àwọn kèfèrí gbólóhùn tí wọ́n sọ ni wípé kí ló dé tí wọn ò lè sọ kùránì kalẹ̀ fànàbì ní nǹkan tí ó jẹ́ odidi kan náà gbì tí wọ́n sì gbélé lọ́wọ́ ọ̀rí pé à ah, wọ́n wò pé gbogbo nǹkan ní kèfèrí wá láti lè fi tákù àníbì ìjọba wa gbọ́ lẹ́nu gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn bànú Israel àwọn Yẹhudi òun náà ni wípé gbogbo òwe tí ń sọ̀kalẹ̀ bàtà yẹn ẹ̀ẹ̀kan náà ni ó sọ̀kalẹ̀ tí wọ́n gbé lánàá mi yẹn lọ́wọ́ ìgbẹ́dẹ́ bá kàn ti nínú ìwé yẹn wọ́n lọ wù ú bẹ́ẹ̀ wọ́n sì bá bẹ́ẹ̀ tẹ́ bá ti nídìí kankan wọ́n rí pé ti wà ní ìwé yẹn wọ́n bá ń bẹ̀. àwọn Yahudi dẹ̀mọ̀ rí pé ìwé tanabisa salam bọ́lọ́wọ́n ọba ti sọ pé òun ó ṣe ni wípé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní wọ́n ṣe kí ni o ní ọmọ sọ kalẹ̀ sọ rò pé àwọn kèbèrè tí wọ́n á gbọ́ ọ̀rọ̀ yẹn lẹ́nu àwọn tí wọ́n jẹ́ àwọn bàbá mi sọ̀rọ̀ yìí wọ́n tún wá lọ bá nàbí pé ara wọn ìpé lọ́lánú zílẹ̀ aláìhìn kọ̀rọ̀hánù gágan tó ẹgbẹ́ kúránì yẹn náà wọ́n bá sọ kalẹ̀ lódìdí lẹ́ẹ̀kan náà mẹ́tò sáwọn ikú kalẹ̀ ẹjọ́ sí wọ́n fẹ́ gbà so wọ́n kàn mú àtàmà àtàmà mọ́ra wọn ni so ọlọ́run bá sọ báyìí bẹ́ẹ̀ ni àwọn afáàbí sọ fún wa tẹ́gbẹ́ kò bá rí bẹ́ẹ̀ ni ọlọ́run bá máa dọ́rọ̀ yẹn padà sí wọn tẹ́gbẹ́ kúránì wá sọ ó yẹ gbogbo ètò sọ̀kalẹ̀ síwájú jumlatan wahida kùránì nìkan ló yàtọ̀ láàrin gbogbo wọn òun ló sọ̀kalẹ̀ ní àjìzá ó sọ̀kalẹ̀ ní pieces ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí kankan bá ti ń ṣẹlẹ̀ òun ni ó máa sọ̀kalẹ̀ tí kankan bá ti àwọn yóò máa retí gbà míì àtìkà fún wa nígbà tá a bẹ̀rẹ̀ tafsir nígbẹ́ Ibn Abbas Ibn Mas'ud sọ fún òun ránà bíi tó ń ṣe kí ni o ó ń expect kí revelation ṣe kí ni o kò wá bí ọlọ́run ọba ti ṣe kùránì ọlọ́run ọba wa ní àsọkalẹ̀ bẹ́ẹ̀ tún kí ni o kàdálíkà li nusabita bihi fuhadak. kadhalika li nusabita bihi fuhadak. ọlọ́run bá wa sọ rizin méjì irú ẹ̀ náà wà níbi tá máa kà nísìn akọ́dẹ́tayá méjì mọ́ra wọn. لنثبت به فؤادك ورتلناه ورتلناه ترتيلا sọ́nà bá sọ rísì méjèèjì yẹn abọ́wá ṣàlàyé fún wa sọ̀rọ̀ ìjọba kọ́bẹ́ẹ̀sọ̀ ló ń bẹ̀ òun náà ni wípé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọsọ̀ kùránì kalẹ̀ ní ẹ̀yọ lẹ́yọ lẹ́yọ lẹ́yọ ọ̀sọ̀kalẹ̀ ní ẹ̀ẹ̀kan náà eléyìí túmọ̀ àkọ́kọ́ tí àwọn àfa wa sọ fún wa nípa faroknaapu ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì tí àwọn àfa wa tí wọ́n sọ fún wa òun náà ni pé wọ́n sọ fún wa wípé farokọ̀ a máa túmọ̀ sí báyànà fásọlà farokọ̀ a máa túmọ̀ sí kí ọ báyànà kí ọ wà fásọlà sọ̀rọ̀. So, a máa túmọ̀ bẹ́ẹ̀ sọ ọlọ́run ọba onífí a yóò fòrọ̀ kúlò amúrin àkí. fi a yóò fòrọ̀ kúlò amúrin àkí. ọlọ́run nínú rẹ̀ làwọn ọlọ́run ọba ti ṣàlàyé gbogbo àlámọ̀rí tó jẹ́ àlámọ̀rí tá a ti perfect tí ò lè yí padà ọlọ́run àti ṣàlàyé ẹ̀ síbẹ̀ so àwọn afa kan sọ fún wa pé fárọkọ̀ níbẹ̀ yẹn ó túmọ̀ sí kí ni ọ bá yà ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé explain ó ṣàlàyé vividly ó ṣàlàyé dáadáa so extensively ó ṣàlàyé ní nǹkan tó pé ó máa clear sí wa dáadáa pé farokun náà a ṣàlàyé kùránì dáadáa tá a wá jẹ́ kí áálù rẹ̀ ọ jẹ́ nǹkan kíkà alákọ̀ọ́kọ́ tiẹ̀ ní wípé a ṣe kùránì a sọ̀kalẹ̀ ní sísọ̀kalẹ̀ elégìgé àwa sọ̀kalẹ̀ láàrin twenty three years elégìgé à ń gé à ń gé à ń gé àwa sọ̀kalẹ̀ láàrin kí ọ twenty three years tí áálù rẹ̀ jẹ́ kí ni ọ nǹkan kíkà ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé farok náà ẹ má pè kan ní farokọ ó máa túmọ̀ ìwé kéèyàn separate nǹkan láti inú nǹkan ìyẹn ni pé kùránì yìí ó faroknaahu minalauhi alimafu faroknaahu minalauhi alimafu ibi tá a ti lọ yọ jáde wá láti inú láòkìl mahfuz òun láti lọ yọ jáde wá torí pé láòkìl mahfuz ni gbogbo nǹkan wà nú ẹ̀ pátá yẹnyẹn kùránì wàá ní wọn kọ́kọ́ lọ kọ́kọ́ mú jáde ọlọ́run pàṣẹ kó jáde kúrò nínú láòkìl mahfuz kó bọ́ sínú tákàdá kan ọ wá wà ń bẹ́ẹ̀ ọlọ́run ọba wa pàṣẹ kó bọ́ sí bẹ́ẹ̀tìlì ìzà nígbà tó fẹ́ máa sọ kalẹ̀ sọlọ́bí jẹ́ pé ní wọ́n ní kùránì sọ̀kalẹ̀ fi lẹ́yìn láti lè kọ́dírì oníbàlàkà ìmú kùránì ti sọ̀kalẹ̀ ní pieces kọ́ wá jẹ́ pé kí ni o lẹ́yìn láti lè kọ́dírì ní gbogbo rẹ̀ ọ̀hún asọ̀kalẹ̀ kò ṣeé ṣe pẹ́ẹ́tẹ́ pieces ló sọ̀kalẹ̀ ìyẹn ni pé ìbẹ̀ ìgbà tí wọ́n separate kùránì kúrò nínú kí ni ọ kúrò ní inú láwùjọ màfún tí wọ́n gbé sí kíni ọ bẹ́ẹ̀tì mùkínsà tí wọ́n sọ kalẹ̀ síbẹ̀ ìgbà yẹn ló jẹ́ kíni o lẹ́yìn láti lè kọ́sìrì. sókè ẹ̀sọ́ bá ní sinmi wọn sọ̀rọ̀ pé iná anzam náà ọlọ́wọ́ sọ kalẹ̀ bẹ́ẹ̀ ní ẹ̀ fánà bí gbogbo máa ń wò táre gbogbo ẹ tọ́lọ́ sọ kalẹ̀ sí bẹ́ẹ̀tì mùkínsà yẹn òun ló wà lọ́dọ̀ àwọn tó ń jẹ́ àwọn màláìka àwọn màláìka ò sì lè rí kà ó dìgbà tó lọ́wọ́ bá tó sọ àyà kalẹ̀ ọlọ́run kà fún jìbìrì yìí tí ó bọ̀ lẹ́nu ọlọ́run báyìí jìbìrì lọ́wọ́ á kà fàdù èyí tó bá ti wá sọ̀kalẹ̀ ẹ̀ làwọn tó jẹ́ màláìkà tó lè rí kíni orin tó lè rí kà ní bẹ́tì lè fi zà ọlọ́run bá ti sọ̀kalẹ̀ sí bẹ́tì lè fi zà kíkọ́ màláìkà tó wá máa kà á lẹ́ ẹlẹ́nu ni àrùn fẹ́ nímọ̀ wá sọ̀kalẹ̀ fáwọn àrùn tí náà bá wá sọ̀kalẹ̀ náírà náà lè bẹ́ẹ̀ sọ yẹn ló ti wáyé pé kùrá fàrọ̀kì náà àlọ́ mú jáde wá láti inú láọ́dún màfún onírúurú yẹn lọ bá Kùránì ẹgbẹ́ òun náà là ń sọ̀rọ̀ rẹ̀ bọ̀ wàtẹ̀lẹ̀ ákè àzànáhù wàtẹ̀lẹ̀ ákè nàzà òun náà là ń sọ̀rọ̀ rẹ̀ bọ̀ látẹ̀yìn wà bàrọ̀kìnáhù àwọn ọlọ́run ọba asẹ́fẹ́jẹ láti inú láwùrì màfún Kùránì kọ́ máa jẹ́ nǹkan kíkà kọ́ máa jẹ́ nǹkan kíkà a ẹ̀ wá so ọwọ́ àṣìṣe wa mú láàmú tàlílì wá lèkìnyọ so ìtẹ̀kìrọ̀ àwùwù ìyẹn ló fi jẹ́ pé láàmú yẹn kùrọ̀ ánà ló lọ bá kùrọ̀ ánà oníkìnyọ oníláàmú yẹn lọ bá ìyẹn ni pé kùrọ̀ ánà àṣe ááyù rẹ̀ jẹ́ nǹkan kíkà ááyù rẹ̀ ló kíni o ó jẹ́ nǹkan kíkà kí ló lè gbà àbí jẹ́ gbogbo jẹ́ nǹkan kíkà òní wípé à ń tẹ̀kìrá àrùn alanas kí wà nẹ́bí ò lè máa rí kà fáwọn èèyàn sọ ìgbàlè gánìyàn lọ nìyẹn sọ̀rọ̀ wọn pé ọlọ́run ọba ó ṣàlàyé rẹ̀ kó lè bá a máa kà fáwọn èèyàn pẹ̀lú mẹ́wàá pẹ̀lú mẹ́wàá ní correlation kan ló ṣàlàyé ó separate ẹ̀ láti inú kíni ọ nínú lọ́ọ̀wì máa fún ó jẹ́ nǹkan kíkà tí wàá máa kà fáwọn èèyàn ìyẹn lọ dáadáa tó ṣe wà ó separate láti lọ́ọ̀wì máa fún ó lè jẹ́ nǹkan tó máa kà fáwọn èèyàn. so ọlọ́run ọba wa ṣe ní ó ṣe ní pieces lẹ́yìn ọkọ̀ ọ̀kan kó o lè bá a máa kà fáwọn èèyàn ìyẹn ló rí lọ dáadáa tó àdáwà ló fi kùrẹ̀ áná yẹn síbẹ̀ inú ká kọ̀nẹ́tì ẹ̀rọ kùrọ̀ àná tàbí túmọ̀ méjèèjì dé ọlọ́run ọba sọ kalẹ̀ ní písíìsì ọlọ́run aṣẹ́ni kí ni nǹkan kíkà kó o lè máa kà fún àwọn èèyàn rísí àkọ́kọ́ nìyẹn ìyẹn ló bá kùrọ̀ áná yẹn lọ àdáwà ló pé ọlọ́run ọba yọ látinú lọ́wọ́ ìmọ̀ àfúrù ìwà kó o lè máa kà fáwọn èèyàn ìṣọ́ra tó kílẹ̀ nǹkan tó ń sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kùrẹ́ ánẹ́yìn fi wá dábàá túmọ̀ ọlọ́run ọba sẹpẹ́rẹ́tì ẹ̀ òun ní wàhálà gẹ̀gẹ̀ nínú kàmá rí kùrẹ́ ánẹ́yìn bàtà bẹ́ẹ̀ túmọ̀ pé ọlọ́run ọba pín ní yẹ́lẹ́ yẹ́lẹ́ yẹ́lẹ́ yẹ́lẹ́ ọlọ́run ṣe ní pieces sọ̀rọ̀ kárẹ́ àbọ̀dọ̀ba ọlọ́run ọba ṣàlàyé rẹ̀ sọ̀rọ̀ àbá nídìí kùrẹ́ ánẹ́yìn sọ alàgbà kó o lè bá a máa kà fún àwọn èèyàn rízì nǹkan nìyẹn ẹlẹ́ẹ̀kejì aláàmúkísì rízì mi nìyẹn náà. Kàdáníkà yóò mú ká ìtàgbọ̀n òòrùn ọ̀hánjá. Ọyọ́ ni àwa sọ Kùránì kalẹ̀, ìkíni o, in pieces, nínú ìṣẹ̀lẹ̀ múlẹ̀ kó o lè rí ha dáadáa kí wọn náà dẹ́lẹ̀ mọ̀ wípé kí ni òdodo níbi tí ń sọ̀kalẹ̀ ìgbọ́n tẹ́lẹ̀ ń rí báyìí ní kí ni ẹ̀rọ pé kí ni òdodo so tí mo fi tíra mẹ́ ìmùsá vitamin e fún wa fún wa àdúrà fún wa nǹkan ọ̀kan la fún wa nǹkan kó lè bá dé abẹ́ dé mẹ́nu ọkàn rẹ so pé tí nǹkan bá wá díẹ̀ díẹ̀ yóò lè ṣe kí ni èèyàn ó rí ha abẹ́ tí ò wà bẹ́ẹ̀ ha wẹ́n tí nǹkan bá pọ̀ ó bá gbé kí ni ó lè sọ̀rọ̀ wọn nǹkan tó pọ̀ nípa mú tí tí tiẹ̀ má kàn jẹ́ àtọ́pọ̀ nǹkan lè nínú sábì tàbí yí kò ha ní ha àwọn sọ̀kalẹ̀ ní kíni o díẹ̀ díẹ̀ kúrò pọ̀ gbogbo àwọn ètò sáájú lọ wàá ní pọ̀ ju wọn ní bọ́ọ̀lù pọ̀pọ̀ ju wọn lọ sọ̀kú ò lè rí kíni o kò lè rí ha o lè dúró sínú kíni o ìgbà àti báyọ̀ pé kíni o lè ká lè fọkàn rẹ báyìí kó mọ́ máa kó ṣàpù pé kọ́ mọ́ síbẹ̀ kó ọmọ rí pé kí ni òdodo ni tọ́gbẹ́ òdodo sọ pé wọ́n ti sáyà kan ní sọ́kọ́lá yìí sí tùjà àdínú kan ní pìrìsẹ́wì jìlá àdébẹ̀ ojú rà áyà bàtà yà ló ń sọ̀kalẹ̀ ó ń sọ̀kalẹ̀ dàrẹ́ ìgbà tó ní ẹwà ni sọ́kọ́ pé kí ni eléyìí òdodo sọ̀rọ̀ katiwa ìbára bẹ sọ̀rọ̀ kalifa nàbí àlebi nàbí ayẹlẹ àwọn àbí tó lọ́mọ gbé kan sọ̀rọ̀. ǹjẹ́ kó lù ú lọ títí torí pé ọmọdé káwọn máa ń fa gbogbo ẹ̀ tán so àwọn tá à ń kírun náà lọ́dẹ̀ sú wa ìwé wọn máa bá dín àwọn amọ́tí yẹn ọ̀rọ̀ àdúgbò sì máa máa sáré dé. ọlọ́run ní kúlẹ̀ àmínú bíi àwòlá túbùbì ọlọ́run máa ń sọ báwọn jẹ́ ń jẹ́ àwọn kẹfìrì ọlọ́run ọba onídìí ìmánì wọn nìyẹn ọlọ́run ọba ó da ìmánì àwọn kẹfìrì ọ̀dàánù ni ọlọ́run pé kò sí tí wọ́n fẹ́ fi máa lè ṣe ààmì lòun ni amúlẹ̀ ọ̀rọ̀ ṣe tọ́lọ́ pẹ́ ní kó sì kankan ẹ gbàgbọ́ ọlọ́run kí ni àwòlà tó ń lò ọlọ́run ní àbí kí ni ẹ̀bá àmọ́ gbàgbọ́ àwọn ńlá tún mìíràn àbíkẹ́ mẹ́gbàdúgbà àwọn bá dé ká mọ́ tún máa láàyè ní láàánà iye àgbára àgbára ọ̀nà ẹ̀mẹ́gbàgbọ́ àwọn ará rí wọn sọ̀rọ̀ yìí kágbé ní láàánà fíà ni ìbéèrè wípé jasmin lọ́wọ́ ayé ẹ̀rọ lọ́pàá tó gba sùkúù ní kágbé ní láàánà fíà ni táyà ìgbé láàánà iye ẹ̀rọ ni ẹgbàgbọ́ ẹtún ẹgbàgbọ́ ẹgbàgbọ́ ẹgbàgbọ́ ni o ẹgbàgbọ́ ni o tẹ́sí àgbẹ̀lẹ̀ ọlọ́run ọ̀bí sàwárù ní alẹ́ yìí àǹdàtàhùn àmì láti tún ọ̀rọ̀ ìgbésí mo fẹ́ fi ṣe fi jẹ́ tí mo fẹ́ fi ìgbàgbọ́ yín ṣe mọ́ ẹ̀yìn kẹfẹ́ ni mo ti ṣàlàyé fún tẹ́ ọlọ́ni àṣàlàyé kùránì fẹ́ fẹ́ bá kù àtúnṣọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ pẹ́lú bá yẹ kí ló dúkù ọlọ́ni ẹ̀ bá gbàgbé bá má gbàgbọ́ àwọn tí ó gbàgbọ́ nú oyin ti gbàgbọ́ àwọn tó ti gbàgbọ́ nínú àwọn tí الذي أوتوا العلم من قبله ọlọ́ni àwọn tá a fún ní ìmọ̀ síwájú àwọn tó ẹgbẹ́ wọn ti ní ìmọ̀ nípa pé kùránì ń bọ̀ wá sọ̀kalẹ̀ mí ń kọ́ ní kùdúrú lè kọ̀ á kí kùránì tó dé inú wọn ni wọ́n rọ́kọ́ tó nù náwó fà lùwà wàrà kan tó nù náwó fà nígbà tó kọ̀ dídí àlọ́ bá a lọ bí ìgbà ló ṣẹlẹ̀ sáà nàbí ó ní bẹ́ẹ̀ ni so nǹkan tó ti kà nínú ní àwọn òun náà ní tó ṣẹlẹ̀ sánà nìyí tàbí tí wọ́n sọ pé yọ́ jáde nígbẹ̀yìn ayé nìyí tó bá jáde ọ̀dọ̀ ní orúkọ kólẹ́pọ̀dọ̀ ló sì wà ní sí ìdàgbàlagbà èyí tó bá jáde ọmọ tẹ̀lé ṣùgbọ́n tàbí abẹ́ pẹ̀lú gbólóhùn tó sọ yẹn wọ́n ti kàmára mùsùlùmí wọ́n á kọ́ fún ìgbọ̀nfà ànábì ò tí ì dúpẹ́ ìdílé ẹ̀ ò tí ì ti kó tó kú àwọn tá a fún ní mímọ̀ nínú wọn ni nàjáṣí wà nàjáṣí sọ̀rọ̀ ọba abáṣà lára ọ̀rá nàbí rà á ó sì gbàgbà nìyí àrẹ́bí kan ní kí àwọn tájà àwọn gèbè rí tí wọ́n ń dààmú àwọn mùsùlùmí kí wọ́n lè bá àjẹ́ pé kó tiẹ̀ lé síbi díẹ̀ fáwọn mùsùlùmí ẹ̀ka tíráàbù lọ ọba kan bẹ́ẹ̀ ọba abáṣà ọba tó jẹ́ wíkẹ́ kèé jẹ́ ẹni tí máa ń ṣàbòsí àrẹ́bí òní pé kí wọ́n lọ kéde islam yẹn fún mi àrẹ́bí òní wọ́n lọ kéde islam fún mi so wọ́n ní kí wọ́n lọ bá nítorí pé kí ni ó kèé ṣàbòsí lọ tó ti bẹ́ẹ̀ ó sì gba islam ṣùgbọ́n wọ́n pe nǹkan táwọn mùsùlùmí sọ yìí ó sì déédéé tí ń lọ́dọ̀ wọn sọ báńkì bá Salman Farisi òun wá oríkè tó wà nínú ìwé òun wó dodo káàkiri ó lè wá dodo àná sàṣà tó tó wá dé Màdínà àwọn àpàlà wá padà wọn so lọ́nà bá ti a rẹ̀ bẹ́ẹ̀ náà ni abdulhamid sama nínú àwọn tó jẹ́ àáfàá yẹ̀wúdí ìlú Màdínà ni àáfàá àgbà nínú àwọn yẹ̀wúdí ìlú Màdínà òun ni ànábì bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀rú níbò lẹ́tí máa bí abdul salam sí wọn ní a ọmọ àfàgbà eré àfàgbà gbogbo náà àwọn ni ànábì sọ pé ọmọ nípa islam wọn ní ara àwọn ní òkúrú ìkankan ti ṣẹlẹ̀ sí mi tó látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń sàrànì fún wa kárí bá a máa máa títòbi ọlọ́run pé àwọn tọ́lọ́run bá bá ní yọ gbà nínú àwọn tí ìbá ṣe mùsùlùmí wọ́n gbà àwọn tó wọ́n bá sọ pé wọn ò ní gbà wọn ò ní gbà láéláé so àwọn tó wọ́n bá sọ pé wọn ò ní gbà wọn ò ní ṣe kíni wọn ò ní gbà láéláé so látara bẹ́ẹ̀ òun náà ló jẹ́ wípé ọlọ́run bá ń sọ fún àwọn kèké wípé ẹgbàá ẹgbàá bákan náà wájú ọlọ́run ọlọ́run bò ní ti ìmọ̀ ní ìmọ̀ ọlọ́run wa ni àwọn tọ́lọ́wọ́ àwọn tí wọ́n fún ní tíà ọlọ́run kí wọ́n máa ṣe. ìdáyà sọ̀rọ̀ àlẹ́ yìí yàgò lórí àìkọ́ ọlọ́run ni tí wọ́n bá ti ń ka kùránì fún àwọn àwọn dáa fún ní tíà gbogbo àwọn eléyìí tí wọ́n ti mọ̀ nípa kùránì síwájú ọlọ́run kí ni wọ́n ní wọ́n ṣe. ọlọ́run ni wọ́n wò lulẹ̀ lílẹ̀ àdìkọ́ọ̀nì wọ́n wò lulẹ̀ lẹ́ni tí wọ́n lo àgbọn wọn lọ́rẹ̀ rẹ̀ so àgbọn wọn yóò tẹ̀lé ní yọ́ lọ sí ibi ìwé rẹ̀ so yányányá so ọ̀dọ̀ ní kí ìwọ̀n wò lulẹ̀ ìwọ̀n wò lulẹ̀ kó jókòó ọlọ́run bá ṣàlàyé rẹ̀ pé àgbọn yìí kí ni ọ yọ́ lọ rẹ̀ yẹn ni ọlọ́wọ́ bá ṣàlàyé gbélé ọba àti ìforí kalẹ̀ àgbọ̀ ṣe kí ni ó yọ lọ rẹ̀ ègbé bàtà wà lọ rẹ̀ lẹ́tọ̀ ojókòó o ti lọ rẹ̀ lẹ́kọ̀ọ́ ọkàn òun bẹ̀rẹ̀ lásán nílẹ̀ yìí <laughs> ọlọ́ni wọ́n wò lulẹ̀ ọlọ́ni àgbọ̀ wọn lọ lẹ́lẹ̀ áálù wọn wà jẹ́ kí ni ó sùn jáde lẹ́ni tí ó forí kalẹ̀ fọlọ́ sọ ní forí kalẹ̀ tá a máa ń forí kanlẹ̀ ọlọ́run bá ní wọ́n forí kanlẹ̀ bẹ́ẹ̀ tí ọlọ́run bá ní pé ká náà forí kanlẹ̀ nígbà tá a bá forí kanlẹ̀ kí ó jẹ́ pé ọwọ́ wa méjèèjì àtẹ́lẹwọ́ wa méjèèjì àádàdélẹ̀ ibi pé aṣù ti àtẹ́lẹwọ́ wa méjèèjì bọ̀ àádàdélẹ̀ òun jẹ́ àtẹ́lẹwọ́ kan ìkíní kejì ọjẹ́ èjìdí ọwọ́ méjì bẹ́ẹ̀ náà ni orúnkún wa méjèèjì ọgbọ́dọ̀ nílẹ̀ so orúkún kìíní orúkún kejì òun náà jẹ́ méjì ọjọ́ mẹ́rin bẹ́ẹ̀ náà ni orí ẹsẹ̀ wa ibi ẹsẹ̀ wa náà tá a fi lélẹ̀ òun náà gbọ́dọ̀ tún lélẹ̀ tá a pa ẹsẹ̀ méjèèjì pọ̀ torí ẹsẹ̀ wa ò lélẹ̀ orí ẹsẹ̀ kìíní orí ẹsẹ̀ kejì ó jẹ́ mẹ́fà so wọn á ka iwájú orí ọ̀rá ẹ̀ àti inú wa pọ̀ àsopọ̀ wa jẹ́ méjì tọ́lọ́mọ ẹran pa mí láṣẹ kí n máa fi àwọn oríkèéríkèé méje kí n máa fi forí kalẹ̀ fún ọlọ́run so àwọn eléyìí náà àwọn ajẹ́ ló ti pé wọ́n máa forí kalẹ̀ fún ọlọ́run wọ́n lọ lẹ̀ẹ́lẹ̀ wọ́n forí kalẹ̀ fún ọlọ́run so àwọn asálàyé ọ̀rọ̀ ọmọ sí náà. Tí a bá forí kalẹ̀ lórí ìforí kalẹ̀ wọn, fàyàkùlù náà subhana rabbina ẹgbẹ́ lọ́wọ́ borí kalẹ̀ nǹkan tá a máa sọ gbọ́dọ̀ tá a máa sọ ní ẹ̀sùn àrùn bí ẹ̀la ààlà yọ̀wá ni wọ́n subhana subhana kala àhùnmọ́ àbẹ̀ hàmì sọ gbogbo àwọn gbólóhùn tó jẹ́ mọ́ kíkì lọ́wọ́ subhana yọ̀ọ́ máa jẹ́ nǹkan tá a jẹ́ ẹni tí ó máa sọ sọ subhana rabbina sọ òṣìṣẹ́ ọlọ́run ọba nínú àdìsí yàrá Aisha oníkàánù sọ́sọ́lá yóò ṣe àyàkúrò àbìsòjú ìyíwá kúrò ànábì máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ níbi ìforíkan rẹ̀ àti òkú rẹ̀ ṣùgbọ́n. ní ìlànà tí agbẹ́rin yẹn tí wọ́n ń sọ gbólóhùn tó lẹ́wọ́ àdó ànábì yẹn gbólóhùn ẹ̀kún ni kéèyàn máa gbọ́ ànábì náà máa sunkún nígbà tí bá lórí ní ọ nígbà tí bá ń tóbi wọn. so àwọn eléyìí náà tí wọ́n jẹ́ àwọn tá a fún ní tí a yìí tí wọ́n di mùsùlùmí yẹ̀ máa máa sunkún náà. Ìgbé kankan jẹ́ àlọ́ jíjẹ́ ọlọ́run. Inú omi èdè omi jíjẹ́ ọlọ́run ọba ló wà níjẹ́ ọlọ́run. Ẹ̀gbẹ́ gbọ́dọ̀ dá gbélé lórí pé àlọ́ àlọ́ àlọ́ àlọ́ ìdè lọ́gbàwá ni àwọn aláǹdà ti mọ̀ kí Ìsìlámù tó dé. Ìgbé ọlọ́run náà ní jẹ́ bẹ́ẹ̀ nítumọ̀ ìdè wa tá a wà níyì. So òṣèlú kan tó takò pé a sọ pé àlọ́ òdó ṣe kí ní ìmọ̀ wa. Ọlọ́run náà kò sí tó takò ọ̀sẹ̀ tó lè mẹ́rin wá lórí ẹbí tako àwọn ọlọ́run kò sí ìgbàgbọ́ tó lè mú wa àbíjọba tó máa para bí létí tó máa dààmú ara rẹ̀ so àwọn òyìn làwọn alábáwá mú gẹ́gẹ́ bàbá ànàbí wọn kiri àbùdùlọ́ ọ̀sẹ̀ wọn tó sàdùnmọ́ ànàbí ti jẹ́ àbùdùlọ́ so ẹ̀rọ kò lè tako orí ìgbẹ́ lábáwá mọ ti jẹ́ kí ni o ọ̀lọ́ gbàrà bí wọn á dé àníbẹ̀rẹ̀ ọlọ́run ọba tún ní àwọn orúkọ so ọwọ́ tó máa gbé ọlọ́run ọba ń jẹ́ kí ni àràmánù wọ́n ní àràmánù kí ni àdàbí tó ti sin nǹkan méjì o nǹkan kan ní pè wá sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ olùdíje kí ni ó tún ní ká tún máa gbẹ nìkan tí wọ́n jẹ́ àràmánù gbọ́ ìyẹn ọlọ́run máa mú àràmánù wá ọlọ́run máa sọ àyà kalẹ̀ lọ́ní àràmánù alùlámà ọlọ́kùnrin ìsà alùlámà ọ̀gbìn ọlọ́ba ọmọ wọ́ nìyẹn wá ó fi bẹ̀rẹ̀ súra yẹn nítorí àtakò kí ni o àwọn ẹgbẹ́ máa takò irú ramanu gbígbó olúwa ló ní a máa sọ pé àlọ́ òwúlòdì lọ́lọ́wọ́ tó ti mú àrò àmánu wa ìgbà kan náà ọlọ́ba tó máa ń lò bẹ́ẹ̀ wípé ọlọ́ba máa ń sọ bẹ́ẹ̀ fún wa tó bá fẹ́ sọ ayà kalẹ̀ ọlọ́ba tó máa ń lò ramanu yẹn kó bá a máa pé tòótọ́ ni kí ni o. orúkọ náà jẹ àwọn làwọn afọ àwọn tó wá kọ̀m̀pútì wípé lẹ́yìn àlọ́ àwọn àlọ́ àwọn àmọ́ méjèèjì àlọ́ jẹ́ ọ̀gá àdúgbò kọ lẹ́yìn náà ni àwọn méjèèjì yìí àwọn nínà tún wà ní ọlọ́run èèyàn ọ̀rọ̀ ọlọ́run jẹ wọ́n jẹ́ àlọ́ jẹ́ àlọ́ ìlànà àròhìm ẹlẹ́gbẹ̀ẹ́ ní rohim tí ó máa jẹ́ rohim ó lè máa jẹ́ abdulrohim àwọn ọkọ̀ nínú ẹ̀fún ẹlẹ́gbẹ̀ẹ́ ò lè máa jẹ́ pẹ̀lú ẹ̀dá náà ṣùgbọ́n méjèèjì yìí lọ́kọ́ dáhùn náà so látara bẹ́ẹ̀ ó náà ní pé ọlọ́ọ̀bá fi máa mú wa bẹ́ẹ̀ pé ó ti kúrò wọn ọ̀kan ẹ máa pe ọ̀wọ́ àwòdùkúrú kíra ọ̀rọ̀ ẹ máa pe àrọ̀ àmáàmì sọ ẹ máa mẹ́ńṣán rẹ̀ ẹ máa pè so tẹ bá ń pè kò sí ètò ẹ pẹ̀lú méjèèjì àyà máa. àyà tàbí ọ̀nà òkàlà orí àsìnà so èyíkéyìí tẹ ẹ bá pè kéré sókọ méjì péré lọ́lọ́run ní ọlọ́run ní alẹ asma ọlọ́run ọba ní alẹ asma wuli husna orúkọ tó dáa ní bẹfọlọ torí pé orúkọ ọlọ́run tóbi dáa ní pé gbogbo ẹ̀ pàtàkì lórí ìtumọ̀ gbogbo ìtumọ̀ ẹ̀ ládẹ̀ bàbá dáadáa lọ́dọ̀ ọ̀rọ̀ ó kọ mí ènìyàn kí gbogbo ẹ̀yán kẹ́rin nìkan jẹ́ ọkọ̀ kan omi tí wọ́n bá ń jẹ́ ọkọ̀ kan náà fi fún ọba gbogbo èmi mọ̀ ní èmi tí mò ń jẹ́ Abdulrasaq ẹ̀kọ́ owó ní jẹ́ bẹ́ẹ̀ gbogbo olówó lọ ọ̀rọ̀ Abdulrasaq ti olówó lọ sọ ìhàlẹ̀ lásán ní yìí sọ ìyẹn ni pé ó kọ Ọlọ́run nìkan ló jẹ́ pé ó kọ yẹn bá ọlọ́run ọba mu ọlọ́run pé rọ̀zá so rọ̀zá kù ní ọmọ jẹ́ sọdọ́ nìkan bá gbé ọyàn kẹ́ni kan sọ pé òun fẹ́ sọ pé òun fẹ́ jẹ́ orúkọ yẹn orúkọ yẹn ò lé nítumọ̀ fún wọ́n jẹ́ rọ̀zá ọlọ́run sọ ní fàkíyù tó lò sí tó lò sí so kò sí ní ọ̀fẹ́ ló wúlò fún so ló jẹ́ pé ó kọ ọlọ́run ọba ó ní mínì èmi nìyẹn ló níní yẹn dẹ̀ ni kò sí nọ̀sán kò sí àdínkù rẹ̀ wàlà àì kò lè sọ níbi ni okò ọlọ́run ọba okò ọlọ́run ọba ẹ̀ mú mímí ẹ̀ wá báyìí ẹ̀ lè bá dínkù rẹ̀ tọ́mọ èèyàn bá jẹ́ ọlọ́rẹ ẹ bá ti kú lórí kò nílé tọ́rẹ ṣùgbọ́n àwọn òrí bẹ́ẹ̀ so níní kò sí lò kí ni ọ̀pọ̀lọpọ̀ sí kí ni ọ ayé bù mí tẹ̀lé pé ọlọ́run ní àwọn orúkọ àlùkò sí i. so ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́gàá wọn bá ní pé sámúlù lọ́ àfi dùn á ikùn ẹ bá fẹ́ máa ṣàdúrà ẹ máa lo yá àlọ́ ẹ máa lo yá àlọ́ yá rahman àtàwọn orúkọ tó kù náà ẹ máa lò wọ́n nínú àdúrà yìí ìwádìí àwọn máa pariwo àlọ́ àlọ́ àlọ́ ìṣesí tí ọ̀dà ń tàn láwùjọ tá a wà lónìí kí àwọn ọ̀gbọ̀n ara ara ara ara kí ló fẹ́ fi ṣe báyìí pé o tún máa pariwo ẹ̀ mọ́lọ́run mọ́lọ́run sọ́nà wa di tí ni ẹgbẹ́ bá di tí ni wọ́n bẹ́ẹ̀ jí ni wọ́n máa pariwo rẹ̀ pariwo rẹ̀ pariwo pariwo rẹ̀ pélé báyìí tí wọ́n máa gba alábàdà ọlọ́gbẹ́ kó tó kó bá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ o ti gbọ́ onídìgbò ọ̀pariwo mọ́lọ́run sọ bàbá àwọn sábà ń pariwo sókè àná tí wọ́n ń ṣe ìdílé sọ̀rọ̀ bàtẹ́tẹ̀ lánàá bí i àrẹ́bí ni ẹ̀rù bá wù ara àrùn bùsùn ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ látẹ̀bí wúwo àsọ̀mà gẹ́sẹ̀ tó di tílẹ̀ ń pè ní. ẹgbẹ́ mi ẹ̀ ń pe ẹ ló jẹ́ pé kí ni o sẹ̀mí àgbèsè ọba tó ń bọ̀ ọba tó ń bọ̀ ọlọ́run bẹ sọ́ba tó títí àpé kò tí ì gbọ́ ni kò tí ì gbọ́ ni kò tí ì yọ owó tí ẹ̀ kú kò tí ì gbọ́ ni lórí ẹsẹ̀ bẹ́ẹ̀. ìdílé pé kí ẹ máa ṣàdúrà ẹ máa ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àìpariwo tó ní máa fẹ́ ṣàdúrà àwọn kan lòdì ká pariwo nìkan làdúrà gbogbo àwọn tó wà lórí ayé ọ̀pọ̀lọpọ̀ wọn gbà pé ká pariwo ẹ̀dá àtàwọn ọmọdé kóra àwọn jọ ẹ̀fọ́ pé àwọn fẹ́ kóra àwọn jọ àwọn fẹ́ sọ pé kama fa àwọn arẹ àwọn ẹ̀yà àwọn mùsùlùmí lẹ̀ kájé kó wọn ṣàdúrà wọ́n gbà pé ariwo ni àdúrà ariwo ìpàdé wọn lọ ẹni nìkan ọ̀mọ́ nìkan ní ju pé ọ̀tá nìkan rẹ̀ ọ̀tá so in that way we do it so látara bẹ́ẹ̀ ká má jẹ bẹ́ẹ̀ tábà fẹ́ ṣàdúrà ọlọ́run fún aláwọn ọkọ̀ tó dáa tá a fara balẹ̀ fún kúndùn ọ̀rọ̀ bákun tàbí ọdún hàn ìwà fún òfin ẹ pé ọlọ́run ọba yín lẹ́ni tí ẹ ẹ ẹ ẹ jẹ bébé ẹ máa jẹ bébé o yẹ pé ara yín fọlọ́run ẹ dẹ̀ máa ṣe díẹ̀ àdúrà nígbà rẹ báyìí ẹ ń sọ sókè sọ tí wọn bẹ ṣàdúrà ní ẹnìkan lẹsọ ẹ bá yẹ bá ṣàdúrà ara fún ara yín oyin kó bá lọ bá ṣe pariwo wọn náà lọ dájú òkú fún ara rẹ wọn náà lọ tún máa ń pariwo mọ ara rẹ bóòlù ẹni tó yẹ máa ń onítùmọ̀ náà gbogbo ẹ̀ wá ń gbọ́ nínú ilé pé oyin ṣàdúrà òun kí lọ́wọ́ kí lọ́wọ́ ẹ fi ṣe orí ti kárí mi kí lọ́wọ́ ẹ fi ṣe ẹ bọ́ bẹ́ẹ̀ gbà kan lọ́wọ́ ẹni tó gbọ́ ni tó wù yìí orí ti kọ́ ọ̀sẹ̀ máa pariwo eléyìí síta kó fìyà tàn kọ́ ọ sọ ṣẹ́gun ọlọ́mọ fúnra rẹ gbọ́ tẹ́lẹ̀ ẹ̀kọ́ lọ́wọ́ alẹ́gbẹ̀rẹ̀ òní máa gbọ́ so wọ́n tẹ́lẹ̀ ẹ̀kọ́ lọ́wọ́ alẹ́gbẹ̀rẹ̀ òní gbọ́ ẹ̀rù máa lè sùn gbọ́dọ̀ alẹ́gbẹ̀rẹ̀ ah, òní gbà ọkùnrin náà tó máa lù so bọ́lá ọba rẹ sọ̀rọ̀ kó fèrè tó bá fẹ́ fún nǹkan bẹ lọ́dọ̀ ọlọ́run tó máa ṣe fún ẹ lọ́kìlá ibi kọ́ ọmọ pariwo ẹni ní ọmọ pariwo so lọ́kìlá bẹ́ẹ̀ oní gúdìmù lọ́wọ́ ìtumọ̀ mi pé bóde wùrọ̀ bákùn ẹ máa gbọ́ lọ́wọ́ ọba yín ní Allah àbí kẹ́ ẹ gbọ́ lọ́wọ́ ọba yín ní ar sọ ẹ pè bẹ́ẹ̀ èyí kéńtẹ́ ẹ bá pè ọlọ́wọ́ ọba ní àwọn orúkọ tó dáa fún àwọn orúkọ tó dáa fún ọbẹ̀ fún ọlọ́wọ́ ọba orúkọ ọlọ́wọ́ ọba tó wá dáa yìí bó láti fẹ́ rí ẹ lè rí nìkan kan dunu àrìkìtáàbù wà sùnmù ààrẹ orúkọ ọlọ́wọ́ ọba dunu kí ni ọ. alikitaabu ọ̀sùn inú kùránì láti máa bá ọkọ̀ ọlọ́run ìsàlàyé fún wa láti rí ọkọ̀ ọlọ́run wá nínú kùránì ọ̀nà tá a gbà mọ ọkọ̀ ọlọ́run kùránì ó ízì gbà ó ízì mi gbà nínú ó ízì alákọ̀ọ́kọ́ tó kọ ọlọ́run ọba ọba yọ wà lórí òṣùwọ̀n tó jẹ́ wípé yọ jẹ́ tẹ́ àbímọ sọ pé ó máa ń nítumọ̀ káà náà ti mọ̀ ẹ̀kọ́ lórí ismail fahim ismail mafurur ismail mubalaga asifatu alimushaba'a ismail tabdil kòkòrò àwọn àwa lórí àwọn mùsàkọ́ọ̀tì yìí yọ wá ìwádìí máa rí fà tó ní àlùfọ̀lá àbúkọ́ wá ní tó bá dáa tí ìmọ̀ kéwù á máa rí bẹ́ẹ̀ lọ́wọ́ pé wàhùn wà lè bọ̀ fún rọ̀hìn ẹgbẹ́ bọ̀ fún rọ̀hìn ó lè mú àlìfọ́ wọ́n wà lè fi àlìfọ́ làm àlìfọ́ àti lámú wà wájú ẹ̀ wàhùn wà lè bọ̀ fún rọ̀hìn ọ̀gbọ̀ fún rọ̀hìn ọlọ́mọ sábà fi máa parí àwọn ááyà lọ́pọ̀lọpọ̀ gbà. Now? àdúgbò ti bẹ̀rẹ̀ àyà. ọlọ́run máa fi parí àyà àdúgbò ti bẹ̀rẹ̀ àyà tí ọlọ́tara bẹ́ẹ̀ òun náà nìké àmọ́ àmọ́ rí orúkọ ọlọ́run ọba nínú àlùkìtàbù wàsúnà òun náà láti rí orúkọ ọlọ́run ibẹ̀ láti mú orúkọ ọlọ́run ọba jáde sọ̀rọ̀ ẹgbẹ́ kò sásìkò fún wa lọ títí lákàní sàlàyé fún wa díẹ̀ orúkọ ọlọ́run sọ̀rọ̀ táìmù ti lọ ṣùgbọ́n orúkọ ọlọ́run ọba yìí àwọn àbá àti gbìyànjú láti mú jáde láti nà kìtà bù wá sún náà sọ bí mo tún wọn mú jáde ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà orúkọ ọlọ́run ọba máa ń sábà jẹ́ pé àgbèsè kéékèèké wà tí àwọn àbá àtúntún délẹ́yìn sọ pé eléyìí eléyìí eléyìí báyìí eléyìí báyìí mẹkánkẹ̀kà fún wa àwọn ọkọ̀ gbé nínú àwọn tó ń kọ́ lọ́wọ́ ní ti wà lọ́wọ́ wa àwọn tí èso kọ́ tó wà ń bẹ̀ mú fún wa ní ìsìn nínú eighty tó wà lọ́wọ́ wa àwọn tí èkì so kọ ọlọ́run ibẹ̀ kò mọ fẹ́ kà fún wa nínú eighty tó wà lọ́wọ́ wa a máa ní àwọn eighty nine names máa sọ pé ó kọ tí ó gbajúmọ̀ lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ẹgbẹ́ orúkọ yẹn ó gbajúmọ̀ gan ṣùgbọ́n àwọn kan wà bẹ́ẹ̀ lẹ́gbẹ́ kí ni wọ́n ò rí wọ́n kọ̀rẹ́ẹ̀tì sọ àwọn èso kọ ọlọ́run ó kẹ̀jẹ́ pé àwọn èèyàn ti gbà pé ó kọ ọlọ́run ni alákọ̀ọ́kọ́ bẹ̀rù náà ni àrẹ̀kọ́ fídù ẹlẹ́ẹ̀kejì oní àrọ́ fíhò ẹlẹ́ẹ̀kẹta oní àlùyízù sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ó ní alùzílù ẹlẹ́ẹ̀karùn-ún ó ní àjẹ̀bíyù ẹlẹ́ẹ̀kẹfà ó ní àdìbá ìfù ẹlẹ́ẹ̀keje ó ní àlìmú yìí ẹlẹ́ẹ̀kẹjọ ó ní àlìbòmíìtù ẹlẹ́ẹ̀kẹsàn-án ó ní àlìmọ́ sí àlẹ́ ákí àlẹ́ àbíyí àsọ̀mọ̀ ẹ̀rọ̀dàgbọ́n máa pẹ́ alẹ́ akí rọ mi ní mo ìlú ti wà lẹ́ka mi. ayé àtọ̀rọ̀ mi ní oṣù wọlé mi. àríwá rí ìṣerúrọ̀ ọ̀fìsì wà lẹ́ka mi àwọn akẹ́kọ̀ọ́ máa bá ha kí الخالق اللاتيف والحكيم الآي والقائم والآمين الحي والقيوم والعظيم وإنه لعزيز والكريم àkàmúrọ̀ búrúsàlá amọ̀rọ̀wálẹ̀ àrí. àkàmúrọ̀ búrúsàlá amọ̀rọ̀wálẹ̀ àrí. aléwàásì wọlé mọ̀rọ̀ tẹ̀lé kàfí ló wáléwálé. aléwàásì wọlé mọ̀rọ̀ tẹ̀lé kàfí ló wáléwálé. alimọ́ọ̀lì kúlíkù dúrúsù wàrà ọ̀kìnìbó. alimọ́ọ̀lì kúlíkù. الطيب الجوع والقريب الطيب الجواد والقريب القابض الرؤوف والحاسب والحاسب المحسن القوي الشاكر لمقتدر المصور الشاكر المقتدر المصور مصور الأوعد القادر والغني الأوعد القادر والغني Ale ale ale ní àdìrú ale àrùn wàlẹ̀ ayíyú. àlè àdìrú ní ale wàlẹ̀ ayíyú. alimọ́mìnà lè ale wọ́n àìmínà dáwàbù. alimọ́mìnà lè ale àìmínà dáwàbù. alibáàrù wa sùn. والسرور والرهاب الوتير والموقيت والشاكور الوتير والموقيت والشاكور الظاهر الفاتح والمجد والمجيد كل واجد ومجيد البارئ لجاب والقهار البارئ لجاب والقهار الباسط الطهار والغفار الباسط الطهار ghafaru. sẹ̀mí ewu nílí ilá àwùwálé bá a ṣe irú. sẹ̀mí ewu nílí ilá àwùwálé bá a ṣe irú. alikọ́ọ̀dì rúlé wà á kìlì wà náà sí irú. alikọ́ọ̀dì rúlé wà á kìlì wà náà sí irú. aṣáàbì wà níjà àmì. الخبير مع الشاف والجانب والخبير فالله الرازق والكبير تعالي والمتين المولى ستير للمساهر المنان ستير للمساهر المنان لميئة

ó dàbí bí aláwògùn ti gbé orúkọ náà bá máa wá ní pé orúkọ ninety nine ló gbé àdìsí kan wá tó sọ wípé ọlọ́run ọba ní orúkọ ninety nine àbátúnyẹ̀ fún alọ́la ọmọ náà sọ adákàlà ìjànà ẹ bá lè ṣe ìṣọ́wò orúkọ náà yọ̀wọ̀ náà ìjànà àyàwó sì gbọ́ yé wọn àgbẹ̀ bá ha orúkọ yẹn sórí abẹ́lẹ́ bá ṣe kí nìkan sọ ọmọ náà sọ adákàlà ìjànà sọ látara bẹ́ẹ̀ àyàwó wa ń kọ ninety nine yẹn káàkiri ọlọ́run bá dẹ̀ mú wa ní nàkírà kò sọ pé ó kọ ninety nine yẹn iye tọ́ yìí kódà kí èèyàn kọ́ lẹ́lẹ́ báyìí kò pé òun fi mẹ́ni kankan ọlọ́run kò fi mẹ́ni kankan ṣùgbọ́n àwọn àfáàsì wàhálà pé àwọn fẹ́ kó kọ ninety nine jáde àwọn wàhálà wọn wọ ninety sọ àwọn àṣàlàyé fún wa náà dáadáa sí ní ọ̀la nípa ọkọ̀ ọlọ́run ọwọ́ ni Allahu láfúdún záàyìnjọ́ ní àlẹ́ ìhà. Allahu àlẹ́ ìhà. Ogun ọ̀rẹ́ tí àwọn ọ̀gá èsì ìgbòho náà. Òyìnbó ìtẹ̀ta ni pé mo kọ́ wá sí ní ìdájí yìí lẹ́nu apá kan ṣojú jẹ́ àbáta àtàwọn ẹ̀yà. Ìyá ló sọ wáyé ìlú ìṣà ọ̀rọ̀ ní kí àwọn afẹ́sì pẹ̀lú ọ̀gá. Ìbéèrè tẹ̀lé pé kẹ́ǹka àwọn orúkọ ọlọ́run kan a máa ń gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà kan tí wọ́n lè orúkọ ọlọ́run oníbí ẹ̀sùn máa lù ó yà wá dáa lọ́dọ̀ lọ. wípé kéèyàn máa sọ pé orúkọ ọlọ́run ọba kan wà oníbà àti ìlú òṣòkọ kankan tó níbà àti ìlú wípé táwọn ìdíbà ní kálù òun á lù wọ́n lè tu wàhálà ìwé ààyè sí tó bá àlè mọ́ ọkọ̀ tó bá wà lórúkọ ọlọ́run pàtó se nígbà àsìtí ìrọ̀lọ́rùn ọ̀rá tí máa ń kí lọ tí máa jígà bẹ́ẹ̀ tí máa gbọ́nà lásìrí nígbà gbọ́nà lásìrí ìrọ̀lọ́rùn gbọ́nà náà kò sí ẹ̀fẹ́ tó wà ní àìjà ọ̀kan yìí ṣùgbọ́n nígbà tí èṣù ṣe lọ́sọ̀ fáwọn èèyàn òun ni ló jẹ́ pé àwọn tó ń já wọn fa àwọn níra wọn ní ibi ike àwọn ní ìkẹkàn lọ́dọ̀ táwọn ẹni ṣe fẹ́ nìkan tàbá bẹ́ẹ̀ sí tàbá bẹ́ẹ̀ mú àwọn àfa àtọ́nà báwọn ní ìkẹkàn lọ́dọ̀ ìjà wọn lọ́dọ̀ kíní ju àlebọdọ ẹ wá tó mọ wọn ẹ wá wá pé ẹnìkan tí wọn fẹẹ ti wo gómìnà ẹtí olùwọlé wà lánàá lẹ́yìn tó lòdì olùwọlé wà ó ti sọ bẹ́ẹ̀ jáde ta gbangba gbogbo eléyìí ti dààmú lásán ìdààmú lásán tírénì sì bá sírù ó jẹ́ nǹkan rẹ̀ pé sírù ti ó ti wọnú nǹkan máwọn èèyàn lọ́wọ́ kò sí wá sí sínú kan tí ìbẹ̀rẹ̀ ẹ̀ka ó sì sọ ọwọ́ àdúrà pàdé so kò síbi tí o bẹ́ẹ̀ náà so ó ti wọ olówó lọ àwọn tó jáwọn àfa ìpọ̀jù nítorí gbogbo àwọn tó dáwọn pè nákàlí oníkíní kan oníkíní kan gbogbo kíní ẹ̀ lè sùn lọ́wọ́ bẹ̀rẹ̀ wọ́n gbà bẹ̀rẹ̀ wọlé sọ̀rọ̀ ǹjẹ́ ẹ̀ka sí ládùá àwọn àǹsí ládùá ǹjẹ́ ẹ̀ka mójútó làmójútó àní gbẹ́kẹ̀lé kúránì gẹ́gẹ́ ká sí káfíńsàdúrà ànílò ah, àdìsí àmẹ́bí ká fi ṣàdúrà àwọn àmọ́ wa kẹtẹ́ ní bàbá kan kọ́ lẹ́ọ̀lẹ́ tó kàn kọ́ tó tù mọ́ra wọn nìkan láàrú bá fi ṣàdúrà. wọ́n á láyé sọ kò sí ìgbàlẹ́ ní oko ọlọ́run ọba kan ní nílò kan àmẹ́bí ká fẹ́ báwọn sọ̀rọ̀ ábà tó dé bá ń katí àlọ́ náà máa bá ń gbà mí fún ọmọ kó pé jẹ bá ń lé báyìí tẹ bá ṣe bá dé wà lọ́dún kámi ìjàmbá mi tẹ bá lọ tẹ̀síìlì ìjàmbá lẹ́yìn ìsìn àgbẹ̀ bá wọn wọlé àbẹ̀wò ní sáwí àwọn oníṣàwí ìsìn ẹni bá ń bẹ̀rẹ̀ wọ́n yẹ kó tẹ́ bá fa kí ní ìbáyìí yóò ní ìbáyìí lọ́wọ́ ẹni náà òun náà kẹ́kọ̀ọ́ sí ẹ̀rọ àná mi. èsì kan táwọn afá wa tó jẹ́ afá alùsùnmọ̀ ìjọba ta nígbàgbọ́ sí i. ìgbàgbọ́ tó bá nínú ọlọ́ọ̀ni kò lò mú ọkọ̀ kan olùfẹ́ lọ́wọ́ ọlọ́run gbàdúrà rẹ̀ olùdá lẹ̀rẹ̀ ní láyé ọ̀rọ̀ ìparí ẹ̀ ìparí ẹ̀ ìfẹ́ra nílẹ̀ tá ń bẹ̀rẹ̀ àbùgbèsàn wájú ọlọ́run ìgbàgbọ́ ọ̀pọ̀ nínú ọ̀pẹ́ kìnnìkan สุขประชาธิปไตยประชาธิปไตย question is whether my exam is or not. I So then I also did not knock out the roots. And then I'll put not knock on my foot. I won't talk to you, I you

mo gbọ́ wípé tí èèyàn bá mú káwọn olùkébẹ́ ẹ̀yìn wọn àti ìlú àmàtì ìlú àmàtì wọn wá ní kò tí kò bí kẹ́ wọn àtúntò yálà ti yálà ti ọlọ́ọ̀bá láàánú ọlọ́ọ̀bá láàánú ọlọ́ọ̀bá láàánú láì jẹ́ pé ìyọ̀ wọn ọ̀sẹ̀ ìlú ọlọ́ọ̀bá láàánú ṣàánú kí ni òṣàṣà ìgbà àṣọ lórí. kọ onáyẹ ni pé lára àwùjọ wa So àwọn ẹgbẹ́ ti àtàṣe many things pẹ̀lú Muslim rules. Gbẹ́nà ní dábàá ń gbọ́ àwọn ẹ̀kú eh, nùtù àdúrà mi òye kó jẹ́ sọ̀rọ̀ òye kó jẹ́ pé a mọ ọlọ́run ọba nǹkan nínú ẹ̀ dábàá mu ìyá ìyá rahman pẹ̀lú fàmìlì. Sòdó ẹtí kẹfà yẹn wà ní ilé ìwé ẹ̀kú. Sòdó nígbà tó máa dábọ̀ ọlọ́run lọ ẹ̀rọ eh, lásìkò sí dùà àdìdákọ lóhùn wà fún wọn ìjàmbádàkọ yẹn á fi àdúrà á sì nínú àdìdákọ lóhùn ní wọ́ta mẹ́rin so á fi àdúrà àti sí lẹ́yìn àwọ̀rọ̀ tuntun ní ìṣẹ̀lẹ̀. so ṣùgbọ́n kò ní ṣùgbọ́n ká yìí àdúrà ni kò ní ìdílé ẹgbẹ́ tẹ́lẹ̀ náà ká yẹn ọ̀la gbọ́dọ̀ kà so àwọn tó kà àwọn àṣẹ kéékèèké wà ń bẹ̀ ìjàmbá yìí náà ọmọdé owó ìṣòwò ọlọ́run ká yọ kúrò bẹ́ẹ̀ àwọn àdúgbò kúlẹ̀ nígbà tí ń dápọ̀ lóye owó ti àdúrà sí ní sọ̀rọ̀ ìdílé náà bẹ́ẹ̀ wọ́n sọ pé ìyá àgbà fáwọn ya ọmọ ìyá fàtà àwọn ya ọmọ ìyá àgbà ya ọmọ ìdílé náà bẹ́ẹ̀ parí òsì so àdúrà ló gbọ́dọ̀ wà lẹ́yìn ẹ̀ tó kílẹ̀ ó sì wáyà so àdó káyọ̀ àwọn fẹ́ tà tí wọn àgbẹ̀ fún wọn àti ọ̀sẹ̀ gbogbo so ìgbà yóò fi tó ẹ̀dá náà àkínní rẹ̀ máa sọ tábìlì pé nígbà tó máa wọn náà kan wá ní wọn tó ti kà fún mi nígbà tí àwọn apáńgbà rẹ̀ ní ìjọ wá ní wọn kàn pàdé ní wọn kàn gbé mára wọn sùn sọ wọn lè gbé jáde bá wọn nù ṣẹlẹ̀ wà wípé wọn kàn láti àyẹn ẹ bá máa kí ó dáadáa ní wọn mọ ibi ètò bá jẹ́ pàtàkì mẹ́rin ni pé ìtẹ́ bèrè sí gbẹ̀rẹ̀ náà ètò bá dápọ̀ ọlọ́run ẹ̀tọ́ bá tí ó fi àdúrà kan sẹ́yìn rẹ̀ máa tán dápọ̀ ẹ̀rọ kí wọ́n kà ṣẹ̀gbọ́dọ̀ wọn dápọ̀ ẹ̀gbọ́dọ̀ wọn gbàdúrà tí ó gbẹ̀yìn sí wọn tó àdúrà pọ̀ náà. ìbéèrè mi jí pé mẹ́rin lọ́wọ́ tó gbé wa alákọ̀ọ́kọ́ wọ́n ní kí ni ìdájọ́ tí a máa ya sọ́tò sórí fóònù wa láì ṣe pé à ń fi sórí social media. àdáàbò ilé mi wọ́n tó lè wà lórí fóònù ẹ̀yà ọ̀rọ̀ fóònù èmi tí èmi ní kankan nígbà tá a bá ti ìlú jáde ṣùgbọ́n kó jẹ́ ìgbàgbọ́ pé èròjà lẹ́tọ̀ọ́ sí láti jù òun náà bí afọ́tò ọ̀nà wa ni ẹ̀sọ́ ìgbàlẹ́ ìwé ojúmọ́ ẹjọ́ ẹjọ́ bá lọ sórí inú kínní yẹn kò ní sí ọ̀rọ̀ mẹ́rin olóògùn tó ti sinmi ọdẹ gbé inú ẹ́ńjìnì ló wà ní ìlú ti wà ní ní art kí ní tuntun ló lọ́wọ́ wa látara bẹ́ẹ̀ kò sí ìyàtọ̀ tó ní inú ẹ̀ ló wà wà. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ń ṣe alẹ́ tọ̀ kí a lo ìjòkó sọ́mọ níbi ayé òde òní láì ṣe pé bóyá ó fẹ́ láti ọ̀dọ́ wa ọ̀rọ̀ tí ìmúná náà bá lọ gbé ìgbẹ́lẹ́ bá ti mú dọ́rọ̀rùn náà ní tí ó bá ti mú ní ọ̀dá ní tí dókítà tó jẹ́ dókítà mùsùlùmí bá ṣàlàyé fún wa pé eléyìí òkú ló nà á sí ìgbà owó bá ní ìnira kámọ́ sí ọ̀ká bẹ̀rẹ̀ olú ìnira ọjọ́ fẹ́ mú wa sọ̀rọ̀ tó gbé ìnira ọjọ́ gbé ìnira tí èsì ìrọ́mẹ̀ lọ́gbàrà ara o èèyàn ní sọ́gbé ìlú bá ìnira ayọ́ tóbi lọ sí ti ìnira kékeré ẹ̀ ọ̀rùn kan máa fẹ́ ọ̀rọ̀ náà kí sì nira sí ẹ̀rẹ̀ àjọ. àjọ kí àwọn olóyè jẹ́ ìnira pé òun ní bí mo máa òun ní sí nǹkan máa yọ sí bí nípa sọ ìwà ọ̀sán ìlú àwọn. sọ kò sí tòlùsọ nílò ayé òde òkú

ṣé kátẹ́wọ́ kátẹ́wọ́ báyìí ni àti ká pa ọwọ́ wa pọ̀ ní ká fi bẹ àlá ẹlẹ́ẹ̀kẹta nígbà tá a bá ń kírun tí ẹ̀mọ́ lọ́nà sí pé ọ̀rọ̀ sísọ ba ìwọ̀n jẹ́ ṣùgbọ́n ẹ̀sùn bí àwọn ń kírun lẹ́gbẹ̀ẹ́ wa tí yóò sì tó sì àdéhùn ìgbà ṣé ọba àwọn jẹ́ àdéhùn ọba àwọn jẹ́. ọ̀rọ̀ ìwé ìlú pápá alákọ̀ọ́kọ́ ọkọ̀ ọlọ́wọ́ bá tó fún mi olóòrùn àwọ̀ tó sì ń jù rẹ̀ pẹ̀lú lókọ tó kù bákan náà náà gbogbo olóòrùn àdísì wá gbé àwọn sùkúlẹ̀ àwọn ọgbọ̀n kọ́ wà lọ́kọ̀ àdísì ká bọ́dọ̀ ara wa lórí gbogbo àwọn àlámọ̀rin sí tó àwọn sùkúlẹ̀ àwọn ọgbọ̀n ẹ̀sìn ní àlàájú àlùkọ̀jù òní ètò súnmọ́ jù pé ọ̀gbọ́rọ̀ ní ọ̀gá gbogbo lẹ́yìn náà kí ni àjú àwọn àdìsí wà nígbà náà àwọn àdìsí kan rẹ̀ ló kàn máa ń kọ̀ọ̀kan ọ̀rọ̀ kan tí àwọn ṣàdúrà nígbà ó ti ṣe ọpẹlẹ ọgbẹ̀rún ọdún nínú ọkọ̀ tó tó jù. olùgbé lẹ́yìn ìgbésí ní alẹ́ máa bọ́dà ara ìgbógbó pọ̀ ọlọ́run aláwọ̀ tó àwọn àwọn ọkọ̀ tó ọmọ ara so mm, ìbéèrè yẹn ẹlẹ́ẹ̀kejì ìbéèrè wọn ẹlẹ́ẹ̀kejì títẹ́wọ́ àti àṣẹmọ́ sọ̀rọ̀ fún wa ọ̀nà tá a máa ń gbà láti tẹ́wọ́ ọ̀nà kan inú ọ̀nà mẹ́rin àápawọ́pọ̀ ni àwọn àbáwa tí wọ́n máa ń wà lójoojúmọ́ lọ́dún a ìyàwó rẹ̀ méjèèjì tó lẹ́gbà rẹ̀ lọ́n tóbi làkàì lásán ni làkàì lásán ni dára bí wọ́n ní àkọ́rọ̀ méjèèjì kan àbákọ́ méjèèjì pọ̀ ẹ̀yìn ọwọ́ wa ojú ọwọ́ olójú pọ̀lẹ̀ lẹ́ẹ̀kọ́jú sí sánmà alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ẹ̀yìn ọwọ́ wa pọ̀pẹ̀lú sí kíbla kí ọwọ́ wa pọ̀pẹ̀lú sí fèsì wa ẹlẹ́ẹ̀kẹta ẹ̀yìn ọwọ́ wa pọ̀pẹ̀lú sí sánmà káwá ló mọ̀ tẹ orí wa lọ sí sẹ́wọ̀n báyìí nínú ọwọ́ wa so ọwọ́ káwá mọ̀ nínú ọwọ́ wa báyìí so ìlú tẹ̀ kan ní. Pẹ̀lú ọwọ́ àwọn máa wọ ayọ̀kọ̀kọ̀ èsì sánmà àwọn àti oníwájú ọ̀rá àwọn èèyàn kì í. Sọ ẹlẹ́kẹ̀rin òní ní ká mọ ọwọ́ ẹyọ kan báyìí. Sọ ọ̀rọ̀ bàbá sí to ɓe nder ga yaman kanka sowoɗo ma ngar mbaɗi ala komo ɗiɓɓale Tẹ̀lẹ́sìn ọmọ ìsìn alhamdulilayi, wáyé tẹ̀lẹ́sìn alhamdulilayi bẹ̀rẹ̀ yẹn wọ́n kọ́ra sọ pé yẹra ń kàn wọ́n wáyé sẹ wọlé wọlé yẹrẹ an kọlọ alhamdulilayi alhamdulilayi alhamdulilayi wàlá àwọn dá nkiri sọtá yìí nkiri wàlá wàlá àwọn dé yẹn kiri ẹni sọnù wọn tí ò ní bá wọn yẹn jẹ so wọn àfa náà gbàgbé kó jẹ pé tí ẹ ẹ bá rí pé ẹni kan ṣe wàsíwàsù sílẹ̀ ẹ̀mí yẹn ìlú tuntun ṣe gbé ẹni sọ̀rọ̀ kó sọ̀rọ̀ ṣe lẹ́nu ṣe fún un ìdájọ́ ìṣẹ́ wà ní òru kò ní bá wọn yẹn jẹ wọ̀nyẹ̀rẹ̀ an kọlọ kò sínú sọ̀rọ̀ sádà fún un ìgbàlódé sọ̀rọ̀ fún un gbọ́dọ̀ ṣe tẹ́ ṣe àsùnmọ́ ọ̀dọ́ rẹ̀ sísè náà sọ pé mo wá lórí àwọn olùṣàkọ́ ẹ̀wá káísùmù ní fóònù náà ṣé sùnmọ̀ fún náà máa bẹ̀rẹ̀ ẹ̀ka ìsùnmọ̀ mọ̀ fóònù náà ṣé sùnmọ̀ fún náà máa bẹ̀rẹ̀. ìsùnmọ̀ mọ̀ fóònù ọkọ̀ mọ̀ káwọn olùṣàkọ́ sì wò sọ ìrọ̀lẹ́ sùnmọ̀ fóònù wà máa wọ ìrọ̀lẹ́ sùnmọ̀ fóònù wà máa kọ̀ lóhùn ìrọ̀lẹ́ sùnmọ̀ fóònù wà máa kọ̀ lóhùn nínú àwọn sinfáàtì ọlọ́run ọba sọ tó ń jẹ́ pé bábìrù rẹ̀ á túmọ̀ sí bíbí ọ àyèsí ọjà ń bẹ so clear sí mi. inú sọ láti pé alihamdulilayi fẹ́ni tó sìn pé ó wà lára táǹkì pọ̀jù bóyá bá ṣe mọ̀ pé eh, nínú eh, tashahud bẹ́ẹ̀ bóyá sọ̀látù ìbòmíyà náà ni ṣé tá a bá ń ka kùnrin náà tá a gbọ́ muhammad ń rọ̀sùn àti muhammad ṣáàtúndì ṣe sọ̀rọ̀ tàbí àṣàlátù lórí ẹ̀yìn tó gbàdé àwọn. ìlú tó ní àwọn àṣàlátù ní pé kò ní bá òun jẹ́ ẹni pé òun náà wà nínú pàtì kò ní jẹ́ kí òun tó wà nínú rẹ̀ ṣùgbọ́n ní ká máa ṣe ìfáwọ̀ ní ká fi káwọn mọ̀ sọ sí òkè tó wọn kà mọ ọdún tó kún bá ń lẹ́rìí lókè ní sọ láti wà rárá ìlú ọwọ́ rárá nǹkan tó ń lè lọ́wọ́ sọ́lé ara mọ̀ọ́dún náà wà rárá ìjọba tó kó ara rìn ìrọ̀rùn ṣùgbọ́n náà tó tó kó ara ìbànújẹ́ ìbánibí mẹ́ṣàn ìgbà tó ń jẹ́ ìnáma wa tàbí ìlú wa tàbí ìlú ọ̀rọ̀ ìṣẹ́ wọn ti sọ. Wọ́n dáa ní káyọ̀ lẹ́jọ́ lóko kàtó ẹgbẹ́ ìṣàṣàgbà níbi náà ṣe kí ni ọ̀rọ̀ ó ṣẹlẹ̀ so ṣàbà kan ló dẹ̀ ṣe kí ní ẹ̀ka lórí wọn so ẹni sinra ó ṣe àwọn gbólóhùn yẹn ògùn wọn bá àwọn yòókù àwọn yòókù. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Chris. ẹ má wulẹ̀ ẹ má wulẹ̀ sí ìlọ o ẹ àfihàn ah, ẹ̀wọ̀n ni ẹ mọ̀ ṣe sùúrù ẹ ti mọ̀ pé a máa wá ìyẹn máa wá gbé ìṣiṣẹ́ lọ́wọ́ kí n tẹ̀lé ọkọ̀ gbé náà ó yá àwọn ẹ́ àlẹ́ kọ́lá tí kìíní bá ti lọ ẹja pàdé ní sọ̀rọ̀ ẹ̀wọ̀n ti pàṣà ẹja kọ́kọ́ bí ẹja 这刚刚九八件。